àwọn tí wọ́n tó zàká yọ lọ́lọ́run ṣe zàká ní ọ̀ranyàn fún àwọn tí wọ́n tó zàká yọ lọ́lọ́run ṣe ló ṣe àzàká ló ṣe ní ọ̀ranyàn fún hadisi ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ àní abi sa'id al látọ̀dọ̀ bàbá sa'id kudiri àní nàbíyì sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ ànábì kọ́ọ̀l ó sọ pé láìsà fíìmà dùnà kọ́mùsátì àwùsùkín sọ̀dàkọ̀ ànábì ní kò sí zàká lórí nǹkan ọ̀gbìn tí kò tó wíṣkù márùn-ún ṣé àmọ̀ pé lẹ́ẹ̀kan tí mò ń sọ̀rọ̀ mo ní zàká máa ń wọ nǹkan ọ̀gbìn ó máa ń wọ nǹkan ọ̀sìn wọ́n máa ń wọ owó àbí àti properties. Ànábì sallallahu alayhi wa sallam ó ní kò sí anabi sallallahu alayhi wa sallam ó ní laisa fi ma duna khamsati ausukin ausukin sọdakọ kò sí zaka lórí nǹkan ọ̀gbìn tí kò tó wíṣkù márùn kí wá ní jẹ́ wíṣkù òṣùwọ̀n kan ló ń jẹ́ bẹ́ẹ̀ tó ṣe déédéé igba sọ́ọ̀yìn ọgọ́ta sixty congos tó ṣe dédé sixty congos congo ní sọ́ọ̀yìn bó tilẹ̀ jẹ́ pé congo ju congo lọ ok but congo táwa náà ń lò tó gẹ̀ẹ́tì ìjọba wọ́n ní agolo inú ẹ̀ tó mẹ́wàá bí mẹ́wàá ni tó gẹ́tì ìjọba kóńgò sọ́ọ̀hì yẹn àwọn tí wọ́n àwọn tí wọ́n ṣègbìyànjú lórí rẹ̀ wọ́n fi tó mi létí wípé agolo olóhùn tiẹ̀ ọwọ́ bíi fourteen ọwọ́ bíi fourteen ok so àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn tó wá dáko ó gbin àgbàdo ní àgbàdo gbẹ sórí ebè ó di gbígbẹ ó ó ó gbìn ọwọ́ ayin tàbí dàbínù ló gbìn ni tàbí ẹ̀wà ló gbìn ni àwọn nǹkan kóró kóró kóró kóró ni o kìí ṣe su o kìí ṣe bí o kìí ṣe bí tòmátò o kìí ṣe ẹ̀fọ́ o ọ̀nà míì ni àgbẹ̀ àgbẹ̀ oní ẹ̀fọ́ àgbẹ̀ oníṣu ọ̀nà míì ni ó gbà yọ niti ní tiẹ̀ owó tó bá rí ni zàká lè wọ̀ zàká ò wọ ẹ̀fọ́ ọba àti gbogbo nàìjíríà da oko ẹ̀fọ́ àmọ́ ọ̀sàtà àbọ̀ òní ìta ni <laughs> ọ̀sàtà so ọwọ́ gbin nǹkan ọ̀gbìn oníkóró ọwọ́ kori oko gbogbo ń tó wá rí lẹ́ẹ̀kan náà tó kórè oko yẹn kò wá tó wíṣkì márùn wíṣkì márùn ní igba sixty tó bá sì fẹ́ fi múdù wọ́n two forty múdù tó bá lọ gbé sórí scale ó gbọ́dọ̀ wọ́n one eighty kilogram one eighty sẹ́ríkẹ́ mo ti fọ́ sí wẹ́wẹ́ ń bẹ̀ torí ọkọ̀ àmọ́ wá wíṣkù káàkiri ni òṣèlérí wíṣkù nàìjíríà but ohun tó o lè rí ni pé gbèsòrí wọn sórí ohun tó tó minimum of one eighty kilograms and above tó bá èrè oko tó tó tó kó lẹ́ẹ̀kan náà tó bá ti below one eighty kilogram máa jẹ nǹkan rẹ lọ sàrà ló lè ṣe ń bẹ̀ sàrà ló lè ṣe ń bẹ̀ tó ti below one eighty kilograms o lè ṣe sàrà ń ìsàkọ́ òwòyùn but tí n tó kó lérè oko tó tó one eighty kilograms tàbí jù bẹ́ẹ̀ lọ zaka ṣe kí ni zaka ti wọ̀. wàlà fi màdúnà khamsi zaudin sọdakọ kò sí kò sí sàká lórí ràkúnmí tí kò tó márùn-ún the minimum number of ràkúnmí ràkúnmí tí sàkọ́ wọ̀ ó ní ràkúnmí márùn-ún lọ́wọ́ kí zaka tó lè wọ ràkúnmí rẹ̀ ó ní márùn-ún lọ́wọ́ tó jẹ́ tiẹ̀ wàlàfíìmọ́ dùnà khamsi àwákin sọ́dàkọ̀ kò sì sí zàká kò sì sí zàká lórí owó tí kò tó úkíyà márùn-ún úkíyà márùn-ún ni ogójì díríàmì ogójì díríàmì tó o bá ní ogójì díríàmì lọ́wọ́ ọkọ̀ déètì ọgbọ́n tó ní lọ́wọ́ lẹ̀ pé òní ni seven five fourteen forty three owó yẹn ọkọ̀ wàá dínkù gbogbo bó ṣe ń náwó tó owó yẹn kò dín ní ogójì dírí àmì gbogbo bó ṣe ń náwó tó tó ń fún ara lé tẹ́ ń jẹ tẹ́ ń mu tẹ́ ń ṣe yọtọ̀ mi ok ó sì jẹ́ gbèsè. ọtụwa dị di on the seven five fourteen forty four zakati So one over forty of oh, one over forty owó yẹn ni zakati yọ. Ọlọ́run fún ẹyọ kan nínú forty tí ó mọ̀ gẹ́ thirty nine ó nà bí ó bá wù ẹyọ kan ń bẹ̀ ogójì dírí àmì ogoji dírí àmì ti zaka wọ̀ kẹ́ ẹ lè ti ti ta pa afikọlọ àfi kọ́lọ̀ anụ wa ti nàìjíríà ó ti ta wa wo equivalent of ogójì dírí àmì nàìjíríà ń sọ lọwọlọwọ ogójì ìdíríà ní nàìjíríà tẹ́tí gbọ́ o. ogójì dírà mi nàìjíríà ní owó náírà is now one million nine hundred and ninety-three thousand two hundred. Eh? forty forty forty dirham equivalence in naira is now one million nine hundred and ninety-three thousand two hundred tó o bá ti níyẹn lọ́wọ́ ní òní tí í ṣe seven five fourteen forty three tá a tún fi wá rí another seven five fourteen forty four ọ wàá yọ one over forty owó yìí ogójì diriam ìjọba Ah, ìjọba tó bá useless currency rẹ̀ ó ti kó bá àwọn èèyàn rẹ̀ ó ti kó bá àwọn èèyàn rẹ̀ ọjọ́ wo ni irú mi yóò tó ṣiṣẹ́ tí màá rí one million nine hundred and ninety three thousand two hundred tí ó sì wà lọ́wọ́ mi kó lé ọdún kan bọ́yá ní ṣe wáàsí mọ́ ń lọ́mọ ṣẹ́ làbújá ń lọ́mọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn senators àwọn rẹ́ẹ̀pù <laughs> torí mi ò mọ bí mo ti fẹ́ ṣe wáàsì tí ń fi rí owó yìí pẹ̀lú wáàsì tó tó lágbára yìí <laughs> mi ò mọ bí mo ti fẹ́ ṣe o èsì <laughs> màgbó ṣe règbó pé mọ̀tàgbó. sọ ti má sọmọ kémi èso olówó so ti rí báyìí nìsín níbo ní ti rí one million plus tí ó sì tí ó sì wà ńlẹ̀ fún ọdún kan tá a sì tún máa jẹ tá a máa mu tá a máa jẹ tá a máa mu. ọlọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o ìbá lọ pé forty naira fọ́tí náírà Wale mo ní fọ́tí náírà lọ́wọ́ ń jókòó yìí tó bá jẹ́ diriam ní fọ́tí náírà tiwa náà ọdọọdún ní mọ̀yọ́ zaka fọ́tí fẹ́ pé fọ́tí diriam iṣẹ́ ọdọ́gba sí kí ni fọ́tí náírà tiwa. kódà kò jẹ́ four thousand mo ẹwà wo bẹ́ẹ̀ ti wá báyìí nàìjíríà jẹ́ ló já sí pé àwọn tí wọ́n sọ́dọ̀ ẹkọ́nọ́mì tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ ẹnu wọn pa nàìjíríà wọ́n mọ̀ sọ pé à nàìjíríà tẹ̀ ń wo yóò ti tán òpin ayé ni òkan tí ìdí ẹni òfin tí ìlọ́lẹ̀ nàìjíríà ti tán imagine forty dirham tó ti wá fẹ́ equivalent to two million this is approximately two million. tábà approximate ẹ̀ is two million forty ìlú bìkan forty orílẹ̀-èdè bìkan ó wá ṣe déédéé two million tiwa. Eh? kò sì sí tó jẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ bí kò ṣe pé nítorí pé kí wàrà tí ń sàn nàìjíríà kọ́ mọ́ lè sàn kárí kó jẹ́ pé ọ̀dọ̀ àwọn kan ọ̀dọ̀ àwọn kan this two million yìí ta a approximate yẹn sí ẹlòmíín fún àlè wọn nínú àwọn pípù yẹn this two million yìí tálẹ̀ ẹ̀ bá pè pé ẹ̀lò ṣùgá ṣùgá mi ò ní ṣéǹjì lọ́wọ́ ni ah ó ní ṣéǹjì lọ́wọ́ ok má wọrí má wọrí wàhálà láti nísìn gbọ́nà gbọ́nà gbọ́nà gbọ́nà ah ṣúgà ṣúgà mo ti rí five million kàn fi yẹn ṣe weekend màá tún rí ẹ ní night màá rí ẹ ní club night ní tí èfowó wá ṣe nù àwọn èèyàn wá kọ́ṣẹ́ lọ rẹ́gẹ́dẹ́ kò ṣiṣẹ́ wọn ò rówó ṣiṣẹ́ ọmọléèwé kàwé lọ rẹ́gẹ́dẹ́ wọn ò rí iléeṣẹ́ tí wọ́n sì fi lo ẹ̀kọ́ wọn asáwà ń rámù ńlẹ̀ àwa ń rámù ńlẹ̀ ẹ̀yin ìjọba ẹ̀yin ìjọba bẹ́ẹ̀ bá ṣèjọba ayé ẹ̀ lè ṣèjọba ọ̀run o ìyà yìí ti pọ̀ o ẹgbẹ́ ilé sórí òṣùwọ̀n kẹ́ mọ ìyà tẹ́ fi ń jẹ wá forty dirham is equivalency of two approximately two million naira two million naira ẹ ẹ wo ní ẹ bá lọ́wọ́ mọ sọ̀rọ̀ nàìjíríà ìyẹn ní hypertension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 sọ́dọ̀kọ̀ wá fi láfzin ilá zakata lifitiri fi rọ̀kíìkì láti ọ̀dọ̀ Abu Huraira hadith one nine three kí Allah yọ́nú sí i dájúdájú òjíṣẹ́ Allah sallallahu alayhi wa sallam sọ pé laysa alali muslim sọdakọtun kò sí zaka lórí mùsùlùmí fi abudi yìí lórí ẹrú rẹ̀ wàlá fárásì yìí àti lórí ẹṣin rẹ̀ zaka ò sí lọ́rùn mùsùlùmí kan tí ó yọ lórí ẹrú rẹ̀ àti ẹṣin rẹ̀ wàfi láfùzìn nínú ọ̀rọ̀ mìíràn ó ní ilá zakata lifitiri ferrokik àfi zakatu lifitiri tí ó yọ lórí ẹrú kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé onímọ́tò tó ń gùn òun lẹ́sìn rẹ̀ ní ìsìn àbó lẹ́sìn lọ́wọ́ ní ìsìn ni ẹ́ ẹ̀sìn ti di mọ́tò ẹ̀sìn ti di káà so oníkáà tó ń gùn káà rẹ is above two million naira tí ẹ̀ bá fẹ́ rà or above two million naira so tó ti above minimum owó zaka àmọ́ káà yẹn òfin ṣẹ̀ṣẹ̀ rìn ni zaka ò wọ̀ òfin ṣe kí ni o òfin ṣẹ̀ṣẹ̀ rìn ní zakọ́ ọ̀wọ́ ṣùgbọ́n tó pé káà tó rà tán tó kọ ẹ company limited sí lára ẹ ọkọ ẹ company limited ọkọ sí lára tàbí ọkọ kí tún léṣẹ́ yín àbọ̀ ọkọ Lagos to Ìbàdàn transit sí lára that is commercial business commercial vehicle kìí ṣe private vehicle mọ́ commercial vehicle ìbá jẹ́ ẹyọ kan tó bá ti tí iye orí owó ẹ̀ bá ti wọ zaka zaka wọ̀ o èyí tó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ìwọ àtìyàwó rẹ àtọmọ rẹ tẹjọ máa ń gbé káàkiri ok zakọ́ wọ̀nyún ṣùgbọ́n eléyìí tó o fi ń ṣẹṣẹ ni eléyìí tí o fi ń ṣe kọ̀máṣíà zakawọ̀ bákan náà ẹrú rẹ tó jẹ́ private ẹrú tó jẹ́ pé nínú gbogbo ẹrú tó o ní eléyìí nìkan ló fi ṣe personal ẹrú ok àwọn ẹrú yòókù tó ń kó wọn lọ ọjà pẹ̀ta ní ọ̀rẹ́ rú o wọ́n ti di kọ́mọ́dítì nù zaka sì wọ kọ́mọ́dítì sóye wa báwọn the same thing pẹ̀lú ilé ilé ẹ̀yin tẹ̀ ń kọ́lé ilé tó ń sùn tó ń gbé zaka ò ní wọ̀ àmọ́ o sí òkè. Okay ó fi ṣe rẹ́ǹtì ọkọ́lé sísàlẹ̀ ìwọ nìkan ó fi ṣe rẹ́ǹtì orí property yẹn tó ti yé wa báwọn ilé tó o kọ́ fún lẹ́gbẹ̀ẹ́ zàkó ò ní wọ̀ ṣùgbọ́n ilé tó o kọ́ fún bísínẹ́sì zàkó wọ̀. nínú ẹ̀gbà wa kan ó wà ní àfi zakatu lè fitiri ti rọ́kíkì zaka tó lè wọ orí ẹrú rẹ ìbáà jẹ́ pásánà ẹrú rẹ oníjàkà táwẹ̀ bá dé tó fẹ́ yọ jákà ó yọ jákà náà lórí gbogbo ẹrú tó ní ó yọ jákà lórí gbogbo ẹrú tó ní. Addis one nine five abi one nine one nine four. Abi radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam قال العجماء جبار والبئر جبار والمعدن جبار wáfi rìkàáz alikumus látọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu dágúdájú ògìṣẹ́ Allah sọ pé alẹ́ àjìmá àwọn ẹranko níjẹ́ alẹ́ àjìmá jùbáàrún kò sí ìdójútòfò kò sí ìdójútòfò fún ìjàmbá tí ẹranko fi kan ènìyàn kò sí compensation fún un. kò sí compensation kò sí ìdójútòfò fún ìjàmbá tí ẹranko fi kan ènìyàn walibiru jubarun kò sí ìdójútòfò fún ìjàmbá tó ṣẹlẹ̀ nípasẹ̀ kànga walimadinu jubarun kò sì sí ìdójútòfò fún ìjàmbá tó ṣẹlẹ̀ nípasẹ̀ ìwakùsà àlùmọ́nì wáfi rikaz alhumus ìdá kan nínú ìdá márùn-ún sì wà lórí ọrọ̀ àrìmọ́lẹ̀ ìgbà ìmọ̀kan kí ni àlàyé rẹ̀ òun ṣiṣẹ́ kó gbẹ́ kànga ọwọ́ àgbà kànga ọlọ́run wá kádàrá ikú rẹ̀ síbẹ̀ òkú náà nù o. òkú nu o kò sí lọ́rùn ẹ̀ tó gbé kànga fún ọ o òkú ku sàádà ni kò sí pé ẹ ń gbò wá gẹ sí pé kànga yín ní ń gbẹ tílẹ̀ wá yẹ pa síbẹ̀ sẹ́yìn tó wá nílẹ̀ sẹ́yìn tó nílẹ̀ lóní kílẹ̀ ọ̀yẹ́ kò sí ìdògútòfò fún you are on your own tó o bá ti yan iṣẹ́ gbígbẹ́ kànga tó yàn láàyò tó ti gbọ́ you are on your own ọ̀ràn tó bá ṣẹlẹ̀ sí ọ nínú kànga tó ń gbẹ́ ìwọ náà lọ́wọ́ máa ràn tó ń gbọ́ ò ń kùsà sọ̀rọ̀ pé ilẹ̀ máa ń ya ni ọmọ pé ilẹ̀ máa ń ya ilẹ̀ máa ń ya ò ń kùsà ilẹ̀ bá wá ya ọba di ọmọlẹ̀ kò sí ìdògútò funfun ọya ọya náà nù kí wọ́n lọ sí ọ́n lókù òkúkú ṣàádà nù. òkúkú ṣàádà nù. ẹran àwọn ẹran ọ̀sìn ok níbi tí olówó wọn kó wọn sí tó kàǹpù wọn sí ọlọ́tòsí ibẹ̀ a ò ní a màálù yìí mọ̀ sí fáyìn o òun fọwọ́ ra lára màálù kan tí ìwọ bọ̀ ọ́ níkùn ni lọ́jú ọ̀nù <laughs> ó kúkú sàráànù ikú ṣàìdí ló kú kò sí tó kan olówó màálù èké ṣe tí wọ́n náà lọ fọwọ́ pa màálù la ẹ ọmọ màálù bá sọ̀rọ̀ ni kó o lè mọ ibi tó jẹ sí àti irú iṣẹ́ tó yàn láàyò àlẹ́ àjìmọ́hù dùbàrùn àdánwò tó bá kan ní nípasẹ̀ ẹranko no remedy kò sí dáméjìsì tó fẹ́ kílèmù ìwọ ló lọ bá ẹran bíi tẹ́ran wà ẹnìkan lọ zoo ǹjọ́ òní pàìtọ̀ kan ó ń ṣe ìyẹnu àgbáyé bí ṣe máa ń sọ pé i command i command ọwọ́ afẹ́ lọ kọ̀máǹdì láyọ̀nù ọfẹ́ kọ̀máǹdì láyọ̀nù láyọ̀nù kọ̀máǹdì ẹ̀ láyọ̀nù fàyà ọ̀fàyà láyọ̀nù ni mo dúpẹ́ fọlọ́hún tọ́lọ́ ń so oúnjẹ kan fún mi lónìí oúnjẹ aládìídùn kò sí ọ̀ràn lọ́rùn zuu zuu eh, zoological admin wọ́n ká kéèjì láyọ̀ wọn síbẹ̀ olóò fẹ́ ṣiṣẹ́ ìyanu bó o ṣe ń tan àwọn èèyàn jẹ olóò tún fẹ́ tan ẹranko jẹ ọwọ́ ayíwọ́ ta ni ó ẹ̀mí